láì ṣàfikì ìrísẹ́mi ọlọ́run ibi tó ti lè ní rest of mind nìyẹn ẹ ti ọlọ́sán ní sí hmm. so ìtorí àwọn ọmọ ọmọlá fúwájú kò sí sallallahu alayhi wa sallam ìwájú wa jókòó síbi ọlọ́run á sọ pé alẹ́ ewu wà lẹ̀ sí yusolli alaykum wa malaikatahu yusallu alayhi ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima fún wa pé kíni allazina yamiluna al-arsha wa man hawlahu yusabbihuna bihamdi rabbihim wa yu'minuna bihi wa yastaghfiruna lillazina amanu rabbana wasita kulla shay'in rahmatan wa ilma faghfir lillazina tabu wa tabawu sabilaka wa qina azaban nar azabal jahim ọlọ́run ló tún sọ ń bẹ̀yẹ ó ń sọ̀pọ̀ ó ti sọ pé ẹ̀yin ẹ máa ṣàfikìrì o ẹ máa yin èmi ọlọ́run àsìkáàrò ẹjọ́ ọlọ́run àsìkáàrò nípa máa àsànáhùn tá máa yin ọlọ́run ọlọ́run fẹ́ràn ẹ̀ púpọ̀ ó dẹ̀ máa yin èmi ọlọ́run ẹ máa yin àná nà ó sì sọ pé ó fẹ́ ó lè sọ pé ó fẹ́ yin ọlọ́run ò yin àná bí òòrọ̀ náà. sallallahu alaihi wasallam. ọlọ́run adé ti sọ pé òun ṣe àsàlátù ó ní pé àwọn tó ń ṣe àsàlátù fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn èèyàn tó ń ṣe àsàlátù fún ó tún wọ́n bẹ yusuf alihi wọ́n mọ̀ láyé kẹta o ó ń bẹ nínú àwọn màláìka tó ń ṣe àsàlátù fún jíṣẹ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam ó máa gbé yín kúrò nínú ìdọ̀tí ó máa gbé yín kúrò nínú ìdọ̀tí máa gbé yín kúrò nínú àwọn ẹ̀mí ẹ̀mí burúkú. ìṣòro máa ti rẹ̀ mí o. ó máa máa fọ gbogbo àwọn èyí tí kúrò nínú ẹ̀sìn yín ìlànà rì àwọn máa gbé yín padà wá sínú kíni inú ìmọ́lẹ̀. ẹ rí bẹ́ẹ̀. Allahu ibi tó tẹ̀sùn wọ̀n dé ọlọ́run promise òjíṣẹ́ náà àbúrò Muhammad. sallallahu alaihi wasallam. lórí ìṣẹ́jú méjì péré wọ́n lẹ̀ sí lórí àwọn afọwọ́n ìgbọ́n alẹ́sìnà yẹ́ mi lúwìn náà àháríṣẹ́ wọ́n mọ̀ náà háúdà ò tá a wá kà sílẹ̀ yẹn ọlọ́run sọ fún ẹ pé àwọn màláìkà tí wọ́n di àlẹ́ ara sí ọlọ́run ọba mú yá mi lúwìn náà àháríṣẹ́ wọ́n mọ̀ náà háúdà ò àtàwọn màláìkà míì tí wọ́n tún bẹ́lẹ́gbẹ́ẹ́ àlẹ́ ara sí ọlọ́run kí ni wọ́n wá ń ṣe wọ́n mọ̀ náà háúdà yúṣẹ́ bí ẹ́ alẹ́sìnà yá mi lúwìn náà àháríṣẹ́ wọ́n mọ̀ náà háúdà ò yúṣẹ́ bí wọ́n wá ń dúpẹ́ fọlọ́run àwọn àfáàsì jẹ́ kó yé wa torẹ́ lómi tí ò bá mọ̀ wọ́n ní àwọn màláìkà tó ń gbé àlárà sọ́lọ́run dání ó ń bẹ nínú súrátùlì kútùbà súrátùlì wákíà wọ́n ní kálá àbílà mẹ́jọ ni wọ́n pè àwọn ẹni ọlọ́run ni wọ́n ní kálá àbílà kálá àbá àbílà àríwá àbílà àríwá àbá àbílà sádà àbílà sádà àbá àbílà sádà àbílà sádà àbá àbílà àwọn yẹn làwọn àgbàlagbà jẹ́ kó yẹ pé àwọn wọn gbà lára sí dúró ọlọ́run wọn làwọn tó gbà lára sí ọlọ́run ọba dúró àtàwọn màláìkà tó tún bẹ níbẹ̀ ẹ́ yusuf lé alẹ́ ikú wọn màláìkà tà wù yamiluna harisha wọn mọ̀nà haúlà wù yusuf bí wù náà bí amdi rọ̀bí àwọn màláìkà yìí wọ́n ń dúpẹ́ fọlọ́run ọba wọn wáyé òmìnira bí wọ́n nígbàgbọ́ fọlọ́run ọba wọn wáyé stegi fìrúnà lílẹ̀ zina hàmánù wọ́n wá tún sọ fọ́nà pé kí ni rọ́bà ìwà ẹ̀sẹ̀gì fìrún náà nílẹ̀ ìsinmi àmàlú wọ́n wá tún wọ́n gbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba wọn wọ́n sì tọrọ ìkẹ́ àti ìgẹ̀ wọ́n ṣe sàlátù ìgbọ́dọ̀ sọ fún ẹni alẹ́sìn náà yàmi ìlú náà àárẹ̀ṣẹ̀ wọ́n mọ̀nà àwọn àwọn yóò fẹ́ bí wọn náà bí a ń di rọ̀bí alihamdulilayi ọpẹ́ ni àfikárù ni wọ́n yóò mìnú náà bí wọ́n tó nígbàgbọ́ òdodo wọ́n ẹ̀sẹ̀gì fìrún náà nílẹ̀ ìsinmi àmàlú rọ́bà náà wọ́n fàgìfẹ́rẹ́ nílẹ̀ ẹ̀sìn iná tààbù wọ́n wá ń tọrọ amalẹ́kà tún tọrọ ìkẹ́ àtìgẹ̀ fún òjíṣẹ́ láàánú bí wọ́n tún wá ń tọrọ fáwọn onígbàgbọ́ òdodo pé fàgìfẹ́rẹ́ nílẹ̀ ẹ̀sìn iná tààbù ọlọ́run ọba gba tútú bá àwọn tó bá àwọn tó ń ronú pìwàdà àwọn amalẹ́kà tún ṣàdúrà fún wa ní àlàáfíà ọlọ́run bẹ́ẹ̀ nígbà tó bá dúpẹ́ fọlọ́run ọba wọn tán tí wọ́n ṣe mímọ́ pẹ̀lú ọlọ́run ọba tán wọ́n á fọlọ́run pé wọ́n yẹ stẹ́gì fèrè náà lílẹ̀ sí iná táàbù gba tútú bá àwọn tó ń wá forgiveness ẹ dàpọ̀ ẹ kí stv fáwọn kó máa pọ̀ nínú iṣẹ́ wa ká máa tọrọ àforíjì tọrọ àwọn màláíkà tó lè di pé wọ́n ṣàṣàlá wọ́n ṣe wọ́n tọrọ àwọn pé kọ́lọ̀ ń gba àforíjì wa definitely ọjọ́ yẹn le o ọjọ́ yẹn le before kó dẹ̀ tó jọ ọjọ́ yẹn fàárí náà bẹ́ẹ̀ so táàbù wọn tábà òsè bí lẹ́ka wá kí ìná àṣà àbàlìjẹ́ yìí ni wọ́n wà ṣàtìrí bẹ́ẹ̀ wọ́n wá sọ fọ́nà pé kọ́lọ̀ ń gba tútú bá àwa tá bá tó bá àwa èèyàn kó lè ṣàánú wa kó yọ wá kúrò kó má kà wá máa kó máa wọnú náà jẹ̀hímì àwọn àfáàní náà pọ̀ ní iná làzáìmì bìlìwútàmọ́tì jẹ̀hímì wáìlù ẹ́ èyí tó lè jù lọ iná máa wà tó lè jù rẹ̀ ohun pẹ̀lú ọ̀dọ̀ àwọn afá ọwọ́ àwọn pẹ̀lú ọ̀dọ̀ wọn jáàmù ọlọ́run láìpẹ́ púpọ̀ bí wọ́n ti wá ti sọ́ra ní alìjì náà fi yà wọ́n máa bẹnu náà èrè ọlọ́run ní ṣe títí wa bẹ́ẹ̀ àsàlátù ó da àsìkárù ó da àmọ́ ò lè ṣàfikárù kó má kírun ọ̀ràn yàn nírun ọ̀ràn yàn ní àwẹ̀ gbogbo nǹkan tó jẹ́ ọ̀ràn yàn kí yàn máa ṣe àwọn ẹni ọlọ́run á ní ká fi àsìkárù kù torí pé ta ló mọ̀ ọ̀run kí ẹ má ìka rìn jìrọ̀ nà ń bẹ̀ yẹn a lè rí irun náà kí àsàlátù làwọn bàbá ní ká máa fi fọ irun yẹn kó lè máa ṣe kí ni o kó lè máa jẹ́ ìtẹ́wọ́gbà because irun tó ń kí lórí pé nǹkan irú tó kí bákan tó àmọ́ àsìkáàrù ọkùnrin máa máa mọ́ ni ó máa máa fọ́ ó ti ní débi ni alẹ́sìnà fàwáìlú lílù mùsàlínà alẹ́sìnà sọlá ti záhùn nẹ̀. alẹ́sìnà ó ń yọrọ ọ̀hún. ó lè wá fún fún mi kan pé kí ni o láì bẹ̀rẹ̀ bá kí irun tán o kẹ́ ṣe wàhálà fáìsà fara kíta fáńsà. wàhálà tó ní kò ṣe ni pé o ti kí irun tán wá bá a kì í ṣọmọ ilẹ̀ lárúbáwá à ń mú bá a ni ẹ̀ṣẹ̀ pọ̀ bí o tí ì dẹ́ṣẹ̀ wọ́n ti dá sí lọ́rùn. bàá bá a ni àá sàṣìkà pàmò àṣàṣìkà pàmò àṣàṣìkà rù so kò dẹ̀ sí àtàskárù àtàwẹ̀ àbúrò wọn máa ń ṣe ìyọnu ọlọ́run ká lọ máa bẹ̀ kò sẹ́ni tíṣẹ́ tó lè gbé wa ní jẹ́nà torí ẹrù ọlọ́run tó gbàwẹ̀ tó ṣe gbogbo nǹkan wọ̀nyẹn ká fi eléṣe backup kí a lè rí nǹkan mú lọ lẹ́nu torí àwọn èèyàn mi believe pé àmọ̀ nǹkan tá ń ṣe ṣùgbọ́n lọ́n jẹ́ kó yé wa ní mọ̀mọ́ jẹ́ kó yé wa pé ìyọnu ẹ̀ la fi lè wọ ọgbà ìdẹ̀ra kì kì í ṣe pé ẹ mò ń gbàwẹ̀ bí ọdún mẹ́fà tẹ́mi ti ń gbàwẹ̀ ni ọlọ́run gbogbo wọn yẹn o bí yóò gbà jù bẹ́ẹ̀ lọ láyé sẹ́wé ọ̀sẹ̀ abu nari wọ́n fún pa ọlọ́run ní máa ó wá ń yan ó wá ń ṣe báyìí ọlọ́run á ní à ẹ wá mo máa mo kọ́ mọ́ṣáláṣí mo rán àwọn ájì mo ń ṣe kinní kan ibo ló bá sọ pé kí n máa lọ tẹ́lẹ̀ ìwọ náà tí ò bá ju àlùjànnà lọ ọlọ́run á ní àtò ah, èmi ọlọ́run bá rẹ̀ ní mi kì í ṣọba alábòsí ẹ̀yin màláìkà ẹ bá mi gbé mílì ṣọ́kọ́lọ́ rẹ̀ ti ṣe léhùn wọ́n á gbé mílì scale ọlọ́run gbogbo iṣẹ́ tó ṣe àtàwẹ̀ tó gbà àti gbogbo nǹkan tó ṣe o ẹ̀kọ́ sápá scale kan wọn àpò ògbóṣẹ́ ògbó dáadáa àwọn á lù àtọ́jú wọ̀ àwọn tíra tí òwe ọlọ́run sẹ́ǹdì sí wa gbogbo ẹ̀ tó ti sàn mọ́ra kò sí sẹ́ẹ̀nì ọlọ́run ní ẹ̀yin màláìkà ẹ̀yin ojú ojú ẹ̀ òsì ẹ̀wọ̀n ẹ̀yin àwọn dọ́kítà wa ń fa ó dàgbà ojú ọ̀tún máa ń rìn ọ̀jù tó sì lọ ìjọba notice dára ojú ẹ̀ òsì lọ́lọ́run ní kí wọ́n yọ sí sẹ́ẹ̀nì kejì iṣẹ́ ẹ̀ wà ní apá sẹ́ẹ̀nì kan ojú ẹ̀ òsì ọlọ́run ní kí wọ́n jù sí sẹ́ẹ̀nì kejì bójú ṣe já ojú bá já oṣù tó lò oṣù ojú kan so a lè dúpẹ́ fọlọ́ nafila alọ́ájì o tàwáfù o ṣe kiri kan o sọ́tọ̀ sọ́mọ́rù o ṣe kiri kan ó yọ ọdún ọlọ́run nípa máa fọmọ́ lè mú wa débẹ̀ ojú òsì bá jà ló fi wá orin yìí náà fi gbẹ́rẹ́ pé asẹ́gì fi rúláhì mílẹ̀ alíbi ìzáni ẹ̀sìn mi ni. ọlọ́run tó bá ti lọ sàṣàlátù àbí tó bá ti lọ síbi sísìn ọlọ́run ọba ọlọ́run ọba ló ṣàdéhùn fún ẹ ó ní astagifin rúláhì mílẹ̀ àmìlì ìzárì ọlọ́run ní bóun ṣe ròyìn istigvaru tó tóun tẹ̀sùn ẹ̀ tó tóun ṣe everything tó tó bá di ọjọ́ àlèkè hammer tóun bá gbé istigvaru tó wọn náà tóun bá gbé sínú skéèlì ó máa já skéèlì gbogbo wa la mọ̀ bẹ́ẹ̀ ọlọ́run wá ní pé àmọ́ èyí tí wọn náà ṣe èyí tèmi muhammadu sahid ṣe tí n bá ṣe pẹ̀lú mímọ́ tí mi ń ṣe pẹ̀lú àbòsí tí mi ṣe pẹ̀lú rọ́dọ̀rọ̀dọ̀ ó máa já skéèlì bí tòun ọlọ́run náà ṣe já skéèlì mi.